àṣírí tí mo fẹ́ tú lẹ́ni lórí yorùbá nation tá a fẹ́ ṣe ìtọ́ ẹ̀mọ́ ẹni mi ní pẹ́ kódà mi ní gba kọ́ọ̀ lẹ́ni tí àwọn gúrùpù mi ò bá pè àwọn yorùbá ọmọ yorùbá nation gangan tàbí àwọn oòdùà in diaspora number one group in America gbogbo ẹnu mo fi sọ gúrùpù tó bá tó bẹ̀ kó wá bá mi ẹ wò mo ń ṣe ṣó lọ́wọ́ o tó ti yé yín gúrùpù tó bá tó bẹ́ẹ̀ ẹnu ni mo jánu lórí eléyìí nọ́mbà one ni wa Oòduà and diaspora gbogbo ẹnu mo fi sọ register in United States in District of Columbia wọ́n ní ká má wá sẹ́kọ̀ọ́ irọ́ ni o wọ́n ní a má wá sẹ́kọ̀ọ́ wọ́n ní ká má ṣe rálì irọ́ ni wọ́n ní a má ṣe rálì o wọ́n náà tí aṣọ wọn fẹ́ fi support wa òótọ́ nìyẹn wọ́n fẹ́ bá wa jà. Hmm. wọ́n náà tẹ̀ lọ́tún wọ́n tẹ aṣọ lọ́sì wọ́n fẹ́ fi tákù nation yorùbá nation confam nìyẹn lẹ́tù ẹ láti from the horse mouth ní láti gbọ́ yẹn ṣé wọ́n fẹ́ gbọ́ omi oró àbómi òòrò táwọn kan láwọn fẹ́ bù ó ti já sáwà lọ́wọ́ o. tó bá jẹ́rọ́ ni ẹ foríjì mi o tẹ́nìkan bá gbómi wèrè kan wá ó tiẹ̀ ti fẹ́ bàjẹ́ o bóyá wá fẹ́ lọ sí ẹ fẹ́ lọ rẹ́ǹtì ẹlikọ́pítà kó rọ òjò látòkè sí wa lórí àwa náà ti múra ẹ ọmọ Yorùbá ti múra ẹ ìwọ tó o fẹ́ ṣe gangan kó ti gbà pé you are going that day ẹjọ ẹ̀yin boys ẹ̀yin ọmọ ìyá mi nínú ayé. No ẹ̀yin boys tẹ wà ní gbòòrò ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jẹ́ ká ṣe kíní jẹ́jẹ́ wàhálà wa ti fẹ́ pọ̀ jù lórí ẹ má wá síkò ẹ wá síkò kí ló dé gan-an ṣé bàbá ńlá ẹnì kankan ló lè kó ni ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má jẹ́ ká gbọ́ wọn ni wọ́n ní ṣẹ́rí yìí bọ́ì tó bọ́ta yẹn mi lè pé lọ́mọ ta torí mi ìfẹ́ sọ̀rọ̀ jẹnu lọ òun kàn ń jábọ́ ni ó kàn ń sọ tiẹ̀ ni kò sẹ́ni tó ràn án wọ́n kọ́ jáde táwọn èèyàn ń gbé kiri lẹ́nujọ́ mẹ́ta ẹ̀ tẹ́ bá ti rójú ẹ̀yìn náà ti mọ̀ pé kò kò kò kò sí lórí fún gbogbo ẹnu mo fi sọ tó bá rí mi lẹ́kọ̀ọ́ lè dákú mi o tó bá gbọ́ yẹn sókè tó bá wálẹ̀ kò pè mí lọ́mọ àlè àṣírí ni ọlọ́run ọba bọ̀ kí ló fẹ́ pa wá pọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ brọ́dà mi kan tí mo gbọ́ lé ni ó ní ten years a lè má pàdé ó tọ́ ni àmọye movie theatre tá à ń wò tá à ní pàdé wọn rí láyé tá a máa fi kú a máa wo fíìmù ẹlòmíì báyìí ẹkọ ń rí ní ẹni pàdé ẹ̀dẹ̀ máa fi kú ẹlòmíì wọ aláàfin ọ̀yọ́ lórí kínní ẹlòmíì ò rí rí àṣírí mo gé fún yín ọmọ ọ̀yọ́ tó bínú ọ̀yọ́ ẹlòmíì ò tí ì rí bàbá sójú rí báyìí ọmọ ilé Ifẹ̀ tó bí sílé Ifẹ̀ ẹlòmíì ò rí Ọọ̀ni Ifẹ̀ rí òrìn kílẹ̀ mí tìtì ojú rabẹ́sà ogun bàbá wa ní gbogbo ẹnu mo fi So a bá ń sọ̀rọ̀ ó ti yé àwa o gbogbo géèmù tẹ́nibọ́dì fẹ́ máa gbáyàn ó ti yé wa àwọn ò fẹ́ lọ géèmù yẹn mọ́ àwọn ò fẹ́ lẹ̀ mọ́ yín àrẹ̀ fẹ́ tẹ̀lé lùsà wọn náà làwọn máa ń tẹ̀lé mo máa ń tẹ more the time ìgbà tí mo ṣe campaign my first campaign tí mo tẹ̀lé Ṣèyí Mákindé àwọn kan pè mí wọ́n ní lùsà ni mí mo ní ẹ filẹ̀ because àwọn ti mọ ibi tó lọ mú campaign bọ̀bọ̀ ìwọlé kò ń ṣọlá tèmi but ó kéré kò kéré gọ́vnà ọ̀yọ́ state àwọn tẹ́mi pè nínú ẹgbẹ́ ọmọ ọ̀yọ́ nígbà tẹ́ ẹgbẹ́ ọmọ ọ̀yọ́ tí a wà ní ọ̀yọ́ àwọn tí mo pè pẹ̀lú owó pé bàbá ẹ̀ ní kẹ́ dìbò fún wa bẹ́ẹ̀ àwa wíta àwọn kan wá jáde sí ẹ ààrẹ ń bú mákindé ẹ ṣe tó jù mí lọ ni ṣe ṣe yìí mákindé jù mí lọ ni tó bá tiẹ̀ jù mí lọ mo lè bú because olórí ni olórí onímọ̀ye sọ́njọ́ sí pé olórí ẹni tó bá jẹ́ olórí wọ́n máa bú ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ ẹ̀ wàá ṣépè fún ìyá ẹ kàbírà kàbírà o ẹ bọ́ sí ara yín o for the last time tí bá wá sókè yẹ ẹ ní láìkí mi o olórí ni olórí máa ń jẹ́ olórí ni olórí ń jẹ́ kò sí kankan tó jọ pé bóyá èèyàn kan kò sí ẹni tí wọ́n lè bú kò sí ẹnì kankan tó máa dúró èémí kankan yẹn mọ ìyèpè tó gbé mi sẹ́ni ẹ mọ iṣẹ́ òótọ́ ti ṣe fún mi àwọn oníṣágà tó ṣe iṣẹ́ òótọ́ rò pé pé à ń torí iṣẹ́ òótọ́ àwọn ṣe máa dákẹ́ bọ̀ inú mi wá ti ń dùn sí pé àwọn tó fẹ́ tẹ̀lé wa àwọn náà ti ń papà wọ́n ti padà jíjó wa bí orin àyùbá ẹ̀yin tẹ̀ fẹ́ jójó wa ẹ ti padà jó o bí orin ọmọ mùsùn yìí náà tó náà sọ ń gbà sí tó ní wọ́n bọ́ sí kọ̀rọ̀ wọn lọ ń jó ìjó tẹ̀ fẹ́ jó lójú ọmọdé ẹnì kan máa jó ń gbangba. tẹ́ẹ̀fẹ́ jó ń gbàgbà ìwà lọ ń kúrò ẹni kọ́ mo máa jó ẹ wá tilẹ̀kùn wọn rí wọ́n ń jójó ta ni wọ́n ń jójó Paso mo kàn dá mo kàn sọ̀rọ̀ ẹ láàrin yẹn ni. ẹ jẹ́ ká fi ọpọlọ sọ̀rọ̀ tá à ń sọ ẹni pé ẹ má wá sẹ́kọ̀ ẹjọ́ tó lọ ẹ mẹ́nu kó bẹ́ẹ̀ kò sẹ́ni tó sọ. lágbájá ò disturb yín tàmọ̀dù ò disturb yín o àwa ti bá ọ̀ tó di èkó mú sọ̀rọ̀ brọ́dà wa náà kàn dẹ̀ ti sọ̀rọ̀ sókè ẹ mi ní dárúkọ. wọ́n sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn dùn mọ́ mi bọ̀ láàrin kan wọ́n tún fi bí ìjà sáàrin yẹn kò dẹ̀ kó rí bẹ́ẹ̀ brọ́dà mi sake ẹ jẹ́ kí brọ́dà mi yẹn gbọ́ i respect anybody tó bá ti pè lọ́mọ yorùbá ẹ jẹ́ ká sọ̀rọ̀ ká fi respect sí àwọn èèyàn máa ń sọ àṣà tó ti ń dákọ́ tó bí ìyáláku bàbá wa ní kókó lè kóńkó èkó kì í kóṣà èkó kẹrù kankan rí o ẹ jẹ́ àṣọ tọrọ fúnra wa o àṣà lásán ni o. Eko ò kó nǹkan kan rí o èkó ò jagun kankan rí o ẹjẹ àgbàgbé bó ìṣẹ̀lẹ̀ o gbogbo ọrọ̀ ajé wa tẹ ló wà lẹkọọ èkó nìkan kó lọrọ ajé o omi lẹkọ ní o góòdù mélòó ló wa leko, àwọn nǹkan tó fọrọ̀ ajé gidi èkó ló wà àgbà bẹ́ẹ̀ wàhálà àgbà bẹ́ẹ̀ nítorí pé tá a bá wò ó tẹ bá fún àwọn tẹ́jẹ́ kọ́ ọmọ ká gba èkó mọ́ wa lọ́wọ́ a ti ń tọ́ra wa jẹ́ whereas gbogbo wa ilé ọmọ èkó ní ìdí kan tàbí ìdí kejì gbogbo wa gangan la ní èkó tá a bá yọ haúsá tá a yọ fúlàní tá a yọ ibo kúrò kò ní da fún yàrá ya haúsá àbí ibo tó bá sọ fún wa pé no Lagos is no man's land kò ní da fún yàrá ya wọn wọn ní ṣoríire níbo síbo ẹ rí ni ṣé kòtò yàtọ̀ sí kànga ni Eh? ìkòtò ó yàtọ̀ sí kànga ẹ bá mi ṣí ẹ̀ kòtò ó yàtọ̀ sí kànga agbẹ́kòtò àti kànga ó yàtọ̀ síra wọn o kòtò pẹ̀lú kọ́tà ó yàtọ̀ síra wọn o èèyàn máa wá látò didi east wàá máa claim èkó torí ó gbà yín láàyè ẹ̀ wá látò didi ilẹ̀ haúsá wàá máa claim èkó ṣé tó bá lé wa léré tó bá ní kó ní kálukú wàá máa palẹ̀ mọ́ ṣé ibo máa dé ó máa dé ọ̀yọ́ síwájú èmi ni kọ́tà ẹ̀ ní ká kàn wá machine àbí ká gun kẹ̀kẹ́ ṣó máa dé iwájú Ọ̀yọ́ síwájú èmi àbí ibo lèmi fẹ́ wọ̀ nílùú Yorùbá tán ní ti gbà mí tí bá ti sọ èdè wọn bí ẹ dá tó bá ti pè lọ́wọ́ ẹ ọmọ á ti mọ òyìnbó yín á mọ òyìnbó Haúsá á mọ òyìnbó Yíbò ẹ má dọmọpọ̀ má sí ẹ jẹ́ kó lọ àṣẹ ìkó náà nìyẹn o ẹ má dọmọpọ̀ o àmọ́ àtọ́ bísí má sí o. bí kádàrá rẹ̀ ìbá bá bẹ̀ mu ìbàdàn lórísun fún ọmọ ádámọ̀ fún ẹni tí kádàrá ẹ̀ bá bá bẹ̀ mu ọ̀yọ́ lórísun fún ọmọ ádámọ̀ ìyẹn tí kádàrá ẹ̀ bá bá bẹ̀ mu. àwọn ò sọ̀rọ̀ o kárí àmọ́ tá à ń sọ o ọlọ́run gbé wá ni kábíyèsí ọba ọ̀rọ̀ mi yàn kábíyèsí ọba àwọn bàbá mi wọ́n gbé wá lórí ni ẹ mọ ọdún tí Rasheed Ayinde ti kọ nìyẹn orin tí mo sọ̀rọ̀ ẹ̀ yìí ó sọ̀rọ̀ twenty twenty five thirty years tí mi bá ṣe mistake Ìbàdàn nílé owó fọmọ Ádámọ̀ fẹ́ni tí kádàrà rẹ̀ bá bẹ̀ mú Èkó nílé owó fọmọ Ádámọ̀ iye tí kádàrà rẹ̀ bá bá bẹ̀ mú ṣe rí tí oníkálukú tí kádàrà rẹ̀ ò bá bábi tó wà mú àjẹ́ ah, gbogbo èèyàn tó wà lẹ́kọ̀ọ́ ló lówó lọ́wọ́ ni ẹlòmíì bí ṣe ń ba yín sọ̀rọ̀ yìí ní tó máa jẹ lálẹ́ kò mọ́ ẹlòmíì ti pàtẹ kò rí nǹkan kan mi fẹ́ cap comment ẹlòmíì ti pàtẹ láàárọ̀ yìí ó lè má ìpa two thousand ó dẹ̀ lọ́mọ tó máa jẹun wọ́n wá gé àwọn ọmọ wa lórí wọ́n bẹ́ àwọn ọmọ wa lọ́rùn ṣé wọ́n bẹ́ àwọn ọmọ wa lórí wọ́n á bẹ́ àwọn ọmọ wa lọ́rùn ẹ wá expect ẹ wá expect pé bẹ́ẹ̀ ni ó ṣe máa máa rí lọ ẹ ṣe jẹ́ ká ro kinní kan tí àfinikẹ́jẹ́ kan ṣe rálì yẹn jẹ́jẹ́ kinní ẹyọ kan tí mo fẹ́ kẹ́ mọ̀ ni pé gbogbo ilẹ̀ Yorùbá pátápátá ibi tí Haúsá pọ̀ jù sí Èkó ni o ibi tí mala mala ẹ mọ̀ pé mala àti Fúlàní dàpọ̀ mọ́ra wọn èkó ni o ẹ jẹ́ ká rori wa o ẹ̀yin èèyàn alábàràgọ ẹmọ ìmàlà tó wà ń bẹ̀ sáàbò ẹmọ ìmàlà tó wà ń bẹ̀ ní Lagos Island ẹmọ ìmàlà tó wà ń bẹ̀ àwọn náà ń ti kẹ̀kẹ́ àwọn náà ń ṣọ̀kadà àwọn náà ń ṣọ́ géètì ilé ìyálàyà wa tá a bá wá farabalẹ̀ wọ́n máa gbèkó mọ́ wa lọ́wọ́ bọ́ gbogbo ẹ̀yin ọba wa èmi júbà fún yín o ìbà fún gbogbo orí adé àmẹ́yìn ọba wa ẹ̀ ń tẹ ojú wa mọ́lẹ̀ ẹ̀ ń tẹ ojú wa mọ́lẹ̀ ní àwọn ọ̀nà tí ò dáa àwa yìí náà lẹ wá ń mú ọmọ Yorùbá ẹ̀ ń fi ọmọ Yorùbá lẹ̀ ẹ̀ ríyà lọ́jà ẹ̀ ríyà lájẹ́ mọ́ nílẹ̀ kóòtù òjíire gbogbo àwọn ìyá wa tó wà ní kọ́tà lẹ́kọ̀ọ́ ẹ̀ rí wọn mú gbogbo àwọn ọmọ wa tó wà ní gbági nìbàdàn tó jẹ́ big mama ẹ rí wọn mú ẹ rí wọn mú ní gbogbo ìlú káàkiri kẹ wá fi wọn joyè lẹ́kọ̀ọ́ ó wá ti jẹ́ yí pé òyìnbó lẹ́tún dáde kóòtù òjìire fún ẹjọ́ ṣáà ń gbọ́n sí ni àbá ń gọ̀ wọ́n ti ń flagi mi wọ́n pọ̀ ní mile twelve wọ́n wà ní my two ṣáà ń gbọ́ sí ni àbá ń gọ̀ sí i torí tó bá sọ wá ní àgbà ní ààrẹ ó ń ò ń jábọ̀ o ọ̀rọ̀ tí n bá sọ ẹgbà pé kọ̀ǹfàmù ni. ẹlẹ́ẹ̀kejì tí a bá ti ń lọ ọjẹ́ máàkì mo kọ́lẹ̀ kí má gbàgbé ẹlẹ́ẹ̀kejì gbogbo ẹ̀yin tẹ́ ń lọ ṣe rálì lẹ́kọ̀ọ́ tẹ́ bá ń gbọ́ má gọ́ra ẹ má gọ́ra yín o àmọ́ láti mọ̀ pa fẹ́ ṣe rálì ní july tọ ẹ ẹyẹ july tọdù ẹ má gọra yín ẹ gbọ́ mi ẹ bá mi ṣí àkíní wọ́n flag mi ẹ dẹ̀ yé fi wèrè lẹ̀ yé flag yálà ya yín nà ó sódà kí tún fún yín lépè lẹ́nì sódà mi ì dẹ̀fẹ́ mi ò láìkè pè mi ì láìkè pè tẹ́ ẹ bá ti ń bọ̀ fúnra lè láti anywhere tẹ́ ẹ bá ti ń bọ̀ àwọn key points. kan wà tí mo fẹ́ kẹ́ ṣe ẹ má tán lé o tẹ́ bá ti lọ ṣe rálì ẹ make sure pé àwọn boys wa tó máa ṣọ́ ìgboro ẹ make sure pé wọ́n open eyes wọn most especially Ìbàdàn side Ìgàngán area ẹ gbọ́ ọ̀rọ̀ mi mo máa pe chief olóyè àtàwọn alágbára kọ̀ọ̀kan gbogbo yín ẹ má tán lé o ẹ fi àwọn ẹrú kú sílẹ̀ ńlé tí wọ́n lè defend wa kó má lọ di pé tẹ ẹ bá ti wá wọn ti mọ̀ pé tẹ bá wá sẹ́kọ̀ọ́ táìmù tẹ wá sẹ́kọ̀ọ́ kẹ tó padà wọn máa mọ̀ pé ó máa rẹ̀ yín tọ́ máa wá ká amọ́lé bọ́ ká amọ́lé ní gọ̀gàn torí àwọn ọmọ èkó wọn ti fi kíni wọn ti fi wá pa ó wà náà ọ̀rọ̀ tí bọ̀bọ̀ yẹn náà sọ ibi ò ṣe gọ̀gàn o ibi ò ṣe kíní kan o ṣé yẹn náà ń ba yín sọ ni àbí kẹ jẹ́ kó rí yín pé ṣé yẹn náà kan náà ń ẹ jẹ́ kó ní kó ṣe rálì à ah, force anybody ẹ ṣe rálì ìwọ tó bá fẹ́ tẹ̀lé Yorùbá nation tẹ̀lé wa ìwọ tó bá ní tẹ̀lé wa ẹ dúró láàyè yìí kò fàjà rárá wà láì kúrò má ṣà bá a ṣáwáṣà wà ní ẹ fílẹ̀ ẹ jẹ́ kó ní kálukú lọ ẹ jẹ́ ká ṣe títí wa ẹ ṣe ti yín ẹ bá mi ṣí àkíní ọmọ ọ̀tá tó bá rẹ́dì pé òun fẹ́ wá dàrú àwa náà ti múra yín lẹ̀ ẹ jọ̀ọ́ ẹ dẹ̀ wá fẹ́ fún wa ní problem Lagos is not the only state in Yoruba land why are we doing like this ọ̀rọ̀ ẹnìkan ni mo bá lè ní why are we doing this anybody kò ń fọ́ kò ń bọ̀ tó kò ń halẹ̀ ṣé wọ́n sọ pé pé wọ́n fẹ́ wá jà ní Èkó ni rálì mélòó lẹ rí ta ti ṣe tẹ́tí rí jà ń bẹ́ẹ̀ tí kíní ìbá dẹ̀ dojú gbogbo iná lẹ máa gbé gbàbò pẹ́ fẹ́ jáde. Ani ní support ẹ support ẹ wotu ni ní kẹ́ ẹ halẹ̀ pé kẹ́yìn kan má wà á sẹ́kọ̀ o ẹ tó bá tiẹ̀ jáwọn tó halẹ̀ pé má wà á sẹ́kọ̀ yẹn lè ni inú mi ò bá dùn wọ́n sọ lóòótọ́ igi súnmọ́ bí ní ọ̀gọ́ ọ̀bọ ṣe ń fò mọ́ra wọn ṣé tí wọ́n gan ò bá rẹ́ni súnmọ́ ẹni ṣó lè lọ fèsì pọ̀ fẹ́ bá ọ̀bọ ìsìjà ni ìwọ kan ó lè lo lálágbára kó kàn fàyè tíyọ kó bọ́ sáàrin èrò èèyàn kan ló máa ṣá o wàláì èèyàn kan ló máa ṣá tó bá fà bọyọ tó bá shoot èèyàn kan àbí méjì ló máa shoot o wọn máa bù ẹ so ẹ jẹ́ ká lórí wa ọmọ gbòòrò làwa o èmi ò ṣe tọ́gò bọ̀ mo já o wọ́n tó bá wò mí wọ́gán wà ẹ́ mọ̀ mi ì pọ́n nù o mo já o mo mọ ọ̀tún mo dẹ̀ mọ òsì orí wa ni kẹjẹ́ kó pé ẹ jẹ́ ká ṣe rálì wà bọ́lọ̀ ṣe fẹ́ ká ṣe wọ́n ti nobody don't disturb anybody so ẹ ẹ ẹ just ẹ keep when yín lóru yẹn ẹ keep a short èpè tẹ́ ń ṣe keep a short But when tó bá say and ẹni tó bá ń tó bá ń jà fún èmi ò ṣe blogger o èmi ò dẹ̀ mi jáde nítorí Yorùbá nation o ọmọ Yorùbá lèmi ìtàn lèmi máa ń sọ lórí péèjì mi mo dẹ̀ máa ń tẹnu David Hamilton akọgun ní London olópù tèmi sínú yorùbá nation yìí wọ́n ti ń jà káwa tó wọlé but alihamdulilayi wípé gbogbo àgbáyé ló mọ ẹni tó ń pè ní ààrẹ almaroof nítorí pé mi ì ní kọjá yìí mi mi ì dẹ̀ ní sọ nǹkan tí mi ì bá rí tí n bá jàjà wá sọ nǹkan tí mi ì bá rí yẹn màá ṣe kí ni màá wá tọrọ àforíjì ẹ jẹ́ kí gbogbo wa kọ ẹ ká jẹ́ kó rí wa pé gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ fẹ́ da omi a ti gbọ́ àṣírí yín o wọ́n lómi kan wà tẹ́ fẹ́ dà omi yẹn nìkan lómi agbára tẹ́ lérò pé ẹ ní ẹni tẹ́ fẹ́ domi fún dèdèrìn ní àbí ó máa káwọ́ sẹ́yìn anáyà wa dà mí ṣé o mọ̀ pé wọ́tọ́ ń bọ̀ ẹjọ́ ẹni tó bá mú pure water dání lẹ́gbẹ̀ẹ́ yín ẹ fura sí ṣé mọ̀ pé mo sọ last week èmi ti ń gbọ́ ọ̀rọ̀ kọ́rọ̀ tó dé ni mo ti gbọ́ ọ̀rọ̀ kó tó di rẹpẹtẹ ẹni pé mo sọ mo ní tẹ bá ti rẹni tó ń fi handkerchief àṣírí kan náà tún ní ẹni pé mo sọ ṣe ní àwọn kan tẹ bá ti rí pé kò wà tó tẹ rí pé unusual ni ẹ jẹ́ kó mọ̀ àwọn tí ò bá ti wá ṣe ara yín tẹ bá ti rí wọn ní circle within one to two hundred people amọ́ra wa ẹ tó bá ti ṣe ara yín ẹ tètè gbáǹdì àwọn bọ́ìsì wọn ti mú dání o ó wà lọ́wọ́ wọn tó bá gbáǹdì ó lọ sùn lé nìyẹn àti pé Babáredé ni next thing o àṣírí ni Our boys tó lọ tó bá ṣe wèrè tó bá tààpù ẹ̀ tí ẹ bá ẹ over five thousand òrùka wà lọ́wọ́ gbogbo àwọn boys àṣírí ni mi fi parọ́ bó o bá rí lọ́wọ́ wọn níbi tó wà má lọ ṣe wèrè gbómi wèrè kan wá o mo fẹ́ domi sí ìyá ẹ̀ kan lára àbí bàbá ẹ̀ kan ló fẹ́ dà sí lára àwọn agán ti ká àti mòjé kò sí pé bóyá nǹkan ṣe pé kíní kan nobody tó fẹ́ wá jà lẹ́kọ̀ọ́ all we want is rally ẹ gọ́vnà gọ́vnà èkó gọ́vnà èkó ò nídìí láti fáwọn ní ráìtì kankan o bàbá sanwó-olú but ibi tèmi tí wàá gbọ́ àṣírí dé wọ́n náà ti tún wàá bẹ gọ́vnà pé kí gọ́vnà tún fún wa ní security nítorí pé àfẹ́ nǹkan tó ṣẹlẹ̀ ní ensars àfẹ́ kó ṣẹlẹ̀ nítorí wọ́n lo opportunity and ensars wọ́n lọ sun gbogbo iṣẹ́ tí gọ́vnà Sanwó-Olú ṣe tó dáa bẹ́ẹ̀ kò dáa kò dáa ẹ bá ti rí ìjà tí ń dọ̀rọ̀ PDP APC kò dáa kí ló dé ẹ̀ tí ẹ̀rọ àtúbọ̀tán yín ẹ̀rọ ọjọ́ ọ̀la kí ọkọ dẹ̀ fún ẹ lówó kó dẹ̀ wo sùsùn kó dẹ̀ lọ da epo èlò náà fẹ́ fún ẹ mo wàásù ọ̀pẹ́ kọ̀ọ̀kan nú ẹ̀yìn tẹ́ lọ da epo sí àwọn. Si, bọ́sìs wa lẹ́kọ̀ọ́ wọn ò lè fún yín ní two million each mo lè mo lè fi láìpẹ́ gba bẹ́tìn lórí ẹ̀ wọn ò lè fún yín ní two million each ẹ̀ tó ràn yín níṣẹ́ dé tòrutòru yẹn